ìjọba yóò bẹ̀rẹ̀ sí ní kó àwọn oníbàárà sí àtìmọ́lé nílùú àbújá o àwọn tó ń tọrọ bàárà nílùú àbújá ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti dènà ìlérí tí mínísítà fún fct yẹzon wike mà ṣe pé ìjọba yóò máa fi sèkú òfin mú wọn ó bẹ̀rẹ̀ láti ọlọ́jọ́ ajé monday ṣáájú ni wike ti kọ́kọ́ sọ pé òun kò fẹ́ rí àwọn tó ń tọrọ bàárà nílùú náà mọ́ ó sì ṣèlérí pé ìjọba yóò máa ti èyíkéyìí tí ó bá tẹ̀ mọ́lé o Wike mọ̀ sọ pé ìlú Àbújá kì í mọ̀ ṣe ibi tó yẹ kí àwọn tó ṣe bambiala kí wọ́n máa lò láti tọrọ owó àti pé o ẹni tí ìlú náà kò bá sàn fún kí wọ́n gba abúlé wọn lọ ẹ̀wẹ̀ ní báyìí tó kù wákàtí díẹ̀ kí ìgbésẹ̀ ìjọba náà bẹ̀rẹ̀ àwọn oníbàárà ọ̀hún Muhammad ti bẹ̀rẹ̀ sí ní ké gbàjarè sí àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ láti bá àwọn dá sí ọ̀rọ̀ ọ̀hún kí Wike má bàa gba oúnjẹ lẹ́nu àwọn ẹgbẹ́ àwọn oníbàárà Special Needs Association wọ́n ti wá ké sí àwọn oníbàárà láti wọ inú àwẹ̀ àti àdúrà lọ kí Wike má bàa lé àwọn kúrò nílùú Àbújá ẹgbẹ́ náà mà tún ké sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ilé aṣojúṣòfin àwọn lọ́balọ́ba àtàwọn míì láwùjọ láti bá wọn dá sí ọ̀rọ̀ náà ààrẹ ẹgbẹ́ ọ̀hún ní àríwá ọmọọba Sulaiman Ibrahim ó mà sọ pé mínísítà fún FCT ó gbọ́dọ̀ tún èrò rẹ̀ pa lórí lílé àwọn oníbàárà kúrò nílùú Àbújá o ó ní bó tilẹ̀ jẹ́ pé ohun tí Wike mọ̀ sọ ó mọ̀ bá òfin mu tí àwọn kò sì ní ṣẹ̀ sí òfin ó gbọ́dọ̀ bójú àánú wo àwọn torí pé àwọn jẹ́ aláìní tó ń tọrọ bárà ṣáájú ni Wike ti kọ́kọ́ ní àwọn kan wà lára àwọn oníbàárà náà tí kì í ṣe aláàbò ara àmọ́ tó fi iṣẹ́ náà tí wọ́n fi ń bójú láti ṣiṣẹ́ ibi ó wá rọ àwọn oníbàárà láti má ṣe gbé ìgbésẹ̀ kankan báyìí títí dìgbà tí àbájáde ìpàdé ẹgbẹ́ náà pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ náà kàn láti yanjú ọ̀rọ̀ ọ̀hún tí ó fi parí ó tún wá rọ àwọn asòfin àwọn gómìnà àtàwọn lọ́balọ́ba láti má ṣe kọ àwọn sílẹ̀ lásìkò ìṣòro yìí àdúràgbà olúwa tóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.